أو الموانع عن طريق الهدى والاستقامة وتكلمنا عن المانع الأول وهو رأس هذه الموانع وهو الشيطان الملعون العدو المبين الصاد عن سبيل الله والموانع الأخرى إن شاء الله لهذا من هذه الموانع وهذه في هذه الخطبة نواصل القول في في الموانع الأخرى وهذه الموانع هي وسائل على يد الإبليس والحذر كل الحذر من الشيطان وأعوانه من الجنة والناس وقد شرع الله وأوجب على المؤمنين أن يستعيذوا بالله منه وأن يحذروا منه قال فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم والقرآن هدى للمتقين وهو سبب الهداية وقراءته أيسر طرق للهداية والشيطان بين المرء وقلبه لئلا يحصل له المقصود من قراءة القرآن إن هذا القرآن يهدي للتي هي أقوى ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا وقال تعالى ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين واليوم إن شاء الله يدور الكلام حول المانع الثاني من هذه الموانع ألا وهو النفس الأمارة بالسوء قال تعالى إن النفس لأمارة بالسوء إلا من رحم ربي إن ربي غفور رحيم وقال فو الله سبحانه وتعالى أبي الله أبونيك أبونيك كما تأتيني وقوة قال كما تأتيوا أيها الأحباب إن يوم لا من وسي nínú àwọn kútùbà wa eléyìí tí ó àwọn àkọlé kan nípa àkọ̀báàtì aláàtọ̀rí ìlúhúdà awil islam kí ni àwọn nǹkan tí máa ń kọ díẹ̀ ní ní ojú ọ̀nà islam ní ojú ọ̀nà asiratul mustaqim ojú ọ̀nà ilé tí ó àbí almawani ní ojú ọ̀nà tó tọ́ yìí àti ìdúró déédéé gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìdúró dédé yìí àti sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àti àwọn nǹkan tí máa ń ṣe sábà bí kéèyàn dúró dédé ilé ìṣàwá bẹ̀rẹ̀ òun náà ní kí ni àwọn nǹkan tí máa ń kọjú ẹni láti ṣe ìdúró dédé nínú ọ̀sẹ̀ tí ó kọjá nínú kútúbà wa a ti sọ̀rọ̀ nípa nǹkan alákọ̀ọ́kọ́ tí máa ń kọjú ni kúrò níbi ìdúró dédé wàhúwa ṣaitan òun náà ní ọ̀rọ̀ nípa ṣaitan ìbílí rọ́ọ̀sù hadhihi mọ̀wánẹ̀ òun náà sì ní olórí

ẹ̀rí gbogbo àwọn nǹkan tí máa ń kọjú ní ilé ìtókù gẹ́gẹ́ bá ti sọ fún wa pé ìfi a máa dárúkọ fún wa kò dín ní ogún ní twenty gbogbo àwọn ìtókù pátápátá wọ́n tẹ̀lé alákọ̀ọ́kọ́ tí a sọ yìí torí wípé àwọn ilé ìtókù tí a máa sọ yìí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí irinṣẹ́ tíṣe ìtọ́ máa ń lò láti lè sọ nínú kúrò ní ojú ọ̀nà náà wọn bá wàlhádàr kú làlhádàr nínú ṣe ìtọ́ àwa gbọ́dọ̀ gba ìkìlọ̀ látọ̀dọ̀ náà bá kúrò ní ọ̀nà ìṣù wà àìwáàlì àti kúrò ní ọ̀dọ̀ àwọn tí wọ́n máa ń ran ìṣù lọ́wọ́ ìlànìjí nẹ́bí wọn náà nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àwọn àlùjọjọ وقد شرع الله وأوجب ó pa wọ́n láti ẹ̀ ó ọlọ́ọ̀bá ṣe ní ọ̀rọ̀ yọ fún wọn pé kí wọ́n máa wá ìṣọ́ra kúrò lọ́dọ̀ èṣù ọlọ́ọ̀bá sọ fún àlọ́bì sallallahu alaihi wasallam pé fàyídà qara'ta al-Qur'an fasta'idh billahi minash shaitanir rajim ọlọ́run lè rí òṣìṣẹ́ ní gbogbo ìgbà tó bá ti ń ka al-Qur'an máa wá ìṣẹ́ ọlọ́run ọba kúrò ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìwé liana shaitan torí pé shaitan yasudu an sabilillah wọ́n máa ń tí èèyàn bá wá ń ka Kùránì ṣètò ọmọ adúgbò lójú ọ̀nà pé gbọ́n tó ń kà ní lọ́wọ́ fi ti fẹ́ máa kà ká máa wá ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìwé ẹ wá rí tí èèyàn bá fẹ́ súnmọ́ lọ́wọ́ bá nínú ojú ọ̀nà tó rọrùn jùlọ òun náà ní máa ka Kùránì ìyẹn ló fi jẹ́ pé ṣèitọ́n awá dúró láàrin ọmọ ẹ̀dẹ́ àti débi ó tọ́nà torí ẹ̀sọ́ kalẹ̀ kò ọlọ́run ní iná hadal quran ọlọ́run ní kẹrí quran yìí yáhàdì lè lẹ́nu yìí akuwa ó máa ń tọ́ ni sí ojú ọ̀nà tó dáa jùlọ ni wàyù bá ṣe ìròyìn òmìnir ó sì máa ń fún àwọn onígbàgbọ́ òdodo nílò òdùnú ánàláwò ajọ̀rọ̀ ní hasana pé tó dáa a máa bẹ̀ fún wọn má sì iná fi yìí abàdà a sì máa fi fún wọn وينذر الذين وينذر الذين قالوا اتخذ الله ولدا bẹ́ẹ̀ náà ni Quran bó ṣe máa ń fún àwọn mùmìnì ní ròdùnú àwọn tí wọ́n tún wá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run a tún máa tì wọ́n nílọ̀ a máa tì wọ́n nílọ̀ ṣùgbọ́n ṣe ìtọ́n àwọn tí ọlọ́run bá fẹ́ tì nílọ̀ kò fẹ́ kí wọ́n gbọ́ ìkìlọ̀ ọlọ́run ọba àwọn tí ọlọ́run bá ń fún ní ròdùnú kò fẹ́ kí wọ́n gbọ́ ìròdùnú ọlọ́run ọba ìṣù àwa máa dúró láàrin wa àti Qur'an kó bá lè sùn ọlọ́nà ọlọ́run bá ní wà láyà fún dáńdákùnrin ṣe náà ọlọ́run ẹ má ti jẹ́ èṣù ṣì lọ́nà ìnáwó torí pé èṣù tẹ̀rí tó fojú wọn ni wàlíyá omi insha Allah eléyìí ní ká sọ ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n ní èmi yàdúrú O hawla alimani afsani ojú ọ̀rọ̀ wa máa dá lórí òun náà ní nǹkan tí máa ń kọjú ní kó lójú ọ̀nà náà wọn bá wàhúwà anọ́tún àmọ́rọ̀ tó bì so òun náà ní ẹ̀mí àmọ́rọ̀ tó bì so dédé tí máa ń pani láti aburú ẹ̀mí tí máa ń pani láti aburú eléyìí nìkan ẹlẹ́ẹ̀kejì tó máa ń kọjú ní kó lójú ọ̀nà náà bá tó máa ń jẹ́ sábàbí kẹ́ẹ̀dá sọnù tó fi jẹ irinṣẹ́ tí èsù lò àdọ́tún àmọ́rọ̀ tó bì so ẹ̀mí sì máa ń pani láti aburú qala Allahu ta'ala ọlọ́ọ̀bá kan wípé inna nafsa la ammaratu biso ẹ̀rí dájúdájú ẹ̀mí ìmọ̀ ń pani láti aburú illa man rahima rabbi àyàfẹ́ tọ́nà ọba mi bá kẹ́ tọ́nà ọba mi bá ṣàánú nìkan ló máa lábẹ́ ọ̀ wà náà tu àwọn kọ́lù mi hàdà jáde ìlànà láfàtì yàkọ́pìmù ẹ̀rí ẹ̀mí látara agbọ́rin tàbí sọ̀rọ̀ yìí ẹ̀mí pé sí ọ̀nà mẹ́ta adúlá alákọ̀ọ́kọ́ nínú onírọ̀rùn ẹ̀mí adinọ́kùn mọ̀túnmọ̀ ìlà òun náà ní ẹ̀mí tó ní ìfọ̀kànbalẹ̀ ó ní ìfọ̀kànbalẹ̀ látara aṣẹ́ tó ń ṣe látara pé ẹ̀mí yìí láyàtà ọ̀làbọ̀ àìlẹ́yà ṣèjọ́n ètò kìíní kápá ní ẹ̀mí lórí láyàmúrùkù ètò òfin ní agbára láti pa ẹ̀mí láti aburú wàhíyá lọ́fìn àmìyà wàlìmùsẹ̀lì àlìmùsẹ̀kì òun náà ní ẹ̀mí àwọn ànábì ọlọ́wọ́ ọba àlẹ́yìnmùsàlá àwọn ànábì ọlọ́wọ́ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ẹ̀mí tó wà lára wọn adínàfún mùsùlùmọ́ ìnà òun náà ní ẹ̀mí tó ti ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí tí àṣọ́ránsì ti wà fún pé èṣù lè jẹ gàgbà tí a bá lórí wọn ọlọ́run bá sì ti ẹ̀mí wọn báyìí léwu ní mẹ́tìlì látara nǹkan pàtàkì tí ọlọ́run bá gbé lé wọn lọ́wọ́ wàhíyá ìsáàlà tó wá ìlà àlàní òun náà ní iṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́ ọba fẹ́ rán sí ayé ní aláya kúnlẹ̀ ní mẹ́tẹ̀ tó jẹ́ sàn báyìí náà rúdù kó bà lè jẹ́ wípé tó bá dọjọ́ pé ìdí àdìyàmọ̀ ẹ̀ tọ́lọ́ ọba bá kẹ́ kò fẹ́ sáárì ẹjọ́ wí pé wọn náà ọba alábòsí ní ẹjí ló dé lórí kẹ́ lágbájá ẹ̀ńtọ́nà ọba bá ti fi ìyà jẹ kò sẹ́ńtà lè fi ọ̀nà pé wọ́n náà ọba alábòsí ni ẹ kí ló dé tó fi fi ìyà jẹ tàbí ẹ̀jẹ̀ ọba ti rán àwọn òjíṣẹ́ yìí àwọn òjíṣẹ́ yìí wá ní ọlọ́wọ́ fún kí ẹ̀mí tí wọn kó má jẹ́ èmi tí a máa kó sínú àwọn nǹkan òdúdú kan tó jẹ́ pá máa ti sábà bí pé káwọn èèyàn máa gba nǹkan tí wọ́n mú wa ọmọ ọba ní yá ayé tó ha nọ́ọ̀sì mo bọ̀ nìyà ọmọ ní mo pe ìrẹ́ mi ẹ̀mí tó mọ́kànlá ẹ̀mí tó ní ìfọ̀kànbalẹ̀ ìrùjẹ́ ìlà ọ̀bì jẹ̀rọ̀ bí yàtà mọ̀rùbíyà padà sí ọ̀dọ́ náà wọn bá rẹ̀ lẹ́tún yọnu sí orí tó bá lọ́dọ̀ tọ́mọ̀ ọba náà ti fi yọnu sí kọ́mọ̀ ọba kó má ṣẹ̀jẹ̀ kí ẹ̀mí tiwa náà kó dàgbà dé lẹ́bùn ẹ̀mí àwọn ànábì ọlọ́wọ́ báyìí wàsáàlìyà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀mí anákùláwàmà òun náà ní ẹ̀mí eléyìí tó ṣe wípé láàárín méjì ni ó máa ń ṣe dáadáa gbà mí a sì máa ṣàbùrú gbà mí wàdàkọ́ ìbà àdéhà lọ́kọ́ yìí tó sì máa ń pọ̀ jù mú tẹ́mi máa ń ṣe òun náà ní dáadáa òun ní dáadáa wà ní adọ́sílẹ̀ omi ní òun náà ní ẹ̀mí àwọn ànọ́bí àwọn ẹni rẹ̀ wá sọ ọ̀lẹ̀ sí àwọn ẹni rẹ̀ àwọn onígbàgbọ́ òdodo ẹ rí ẹ̀mí yìí àhíyànà nígbà míì sẹ́fọ̀ àlùkọ́ yìí a máa ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ wà fi máa gbé àhíyàn yá àfihàn ọba nígbà míì sì ní ẹ̀mí ìyá máa dẹ́ṣẹ̀ àdọ́bí sọ́lọ́mọ́ tó bá ti pẹ́yọ mẹ ẹ̀yìn mùmì ní ẹ̀ máa jẹ́ tẹ̀lé bá kó kó lórí rẹ̀ mùmì ní tó bá ti pẹ́ bá máa jẹ́ tẹ̀ làdáhàbà láhùn bíkó ọlọ́ọ̀bù bá kó yín kó lórí rẹ̀ wàlàyé àti bìkọ́ mi ọlọ́ọ̀wá mú àwọn ẹlòmíì wa yẹ́fúnibù àwọn ènìyàn máa dẹ́ṣẹ̀ wáyẹ́sẹ̀ ìrù ṣùgbọ́n tó bá ti ń wọ́n máa ìnàmọ́ àyùṣẹ́gbù tàwárí wà yùṣẹ́gbù ìlú tàkọ̀ọ̀dùnlé ọmọ ọba ní pẹ̀ fáwọn ẹrú ẹlẹ́ṣẹ̀ tó ti pé tí wọ́n bá ti gẹ́ṣẹ̀ wọ́n máa ń túbà lọ sọ́dọ̀ lọ́wọ́ wa ọmọ ọba sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń fọ ẹ̀mí wọn mọ́ tí wọ́n sì máa ń fọ ara wọn náà eléyìí òun ni ẹ̀jẹ̀ ẹlẹ́ṣẹ̀ ọlọ́ọ̀nìlá ó kọ sí mo bìyàwó kìyàmà ọlọ́ọ̀bá ni mo fi ọjọ́ àti kìyàmà ọlọ́ọ̀ ni mo fi búra ẹ̀mí anọ́kùn làwàmà ẹ̀mí tó ṣe wípé tó bá ti dẹ́ṣẹ̀ ó máa ń bà ló jẹ́ ó sì máa ń ronú ìwàdà lọ sí ọ̀dọ̀ náà wọ̀ba ọlọ́run ni mo fi ẹ̀mí tó fi búra ọlọ́run sì ní fi nǹkan búra àyàfi kó jẹ́ pé nǹkan yẹn jẹ́ ojúṣe pàtàkì ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta anọ́kùn amára tó lè ní ara wú ẹ̀mí báyìí òun náà ni gbóhùn máa ń pa ikú bá ní ẹ̀mí láti aburú rẹ̀ wàyí anọ́sìn kò bá rọ̀ bá ní yìí tó gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfè yìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń rí mi kàdáàlì kàtà wà láti iná nígbà tí sàmì rí nígbà tó fẹ́ sọ ó ọlọ́run ní afárọ àìsàn àwọn ẹni sákọ́dá ilẹ̀ ahàhùn hàwà ọlọ́run ní fẹ́ẹ̀ sí ẹ̀rí ni wà lọ́bì òrí ni ẹni tó ṣe kó tó ń mú lọ́lọ́run tiẹ̀ tí máa ń darí ẹ̀ tí ń jọ́sìn fún tí máa ń gbọ́rọ̀ sí lẹ́nu hàwà òun náà ní ẹ̀mí ẹ̀ wà bọ́láhùn lọ́wọ́ àlàyé látara bẹ́ẹ̀ ọlọ́run bá fẹ́ ní ilé kó sọ́ọ̀lù wà kọ́dà máa ẹ̀dá sọ̀rọ̀ ẹ̀yìn wà kọ́lù ọlọ́run bá wá fi èdìdí sí etí ẹ̀ ó fi èdìdí sí ọkọ ẹ̀ wàjá àlàálà kọlùbí ìrìnjà wa inú ọkọ ẹ̀ ọlọ́wọ́ á jẹ́ bí èdìdí wa bẹ́ẹ̀ wà mẹ yàtí yìí ní báàdì là sálẹ̀ tó lè tó lóore ní sọ́nà lẹ́yìn ọlọ́wọ́ bá. wà kọ́ọ̀lù máa híya ilà àyà nínú ẹ̀dúnyà ọlọ́run nígbà àwọn tẹ́ni wọ́n bá ti bàjẹ́ báyìí ó tẹ́ máa bọ́ lẹ́nu wọn máa híya ilà àyà nínú ẹ̀dúnyà ilé ayé ta wà ń bẹ̀ ilé ayé lásán náà ni lọ́mùtù wà náà káṣà ti jẹun káṣì mú káṣùn kájí tó bá ti yá ká kú wá máa yóò dékú náà yílà dáa kò sí tó máa pa àsìkò náà ni gbogbo nǹkan ìṣe matter of time lásìkò bá ti tó akú ombẹ kò sí kankan lẹ́yìn ikú mọ́ èròǹgbà mi ni bẹ́ẹ̀ kí ló fà á asarọ́n ilé ìdí orí pa bínáwó ẹ̀yà tí náà fi látara irú ẹ̀mí tó wà lára ẹni bẹ́ẹ̀ ni kọ́nà ọba àdíkì ọlá kó má ṣe ìlà àwa níbi ilé ẹ rírú àwọn ẹni báyìí tábùrù sọ ibà ha bìfò gbogbo ọgbà ẹni ìyá máa pa wọn látẹlẹ bìsábà bíbí náà láti bá fún ìdí nínú àwọn ìdí tó pọ̀ ní ẹ̀mí ìṣe máa ń lágbára lé wọn lórí níha nínú tí máa ń fa sí ẹ̀mí lágbára léèyàn lórí kó máa pààyàn láti aburú gba ní gbogbo gbà ẹ̀rọ ọdún àìsíkiri là òun náà ní pé kéèyàn máa máa jẹ́ kí máa rántí ọlọ́wọ́ bá ọlọ́run wa mọ̀nà àrùn àríkìrì fa iná ìṣẹ́ta ọlọ́run ẹnikẹ́ni tó bá ti gún rípò mi rántí ní ọlọ́run ìgbésí ayé wàhálà ìgbésí ayé nílà nílò ẹni bí a máa lò ọlọ́run wa mọ̀nà àrùn àríkìrì rahman ọlọ́run ẹnikẹ́ni tó bá gún rí kúrò níbi ìrántí ọlọ́run lókọ́ yìí bùdáhù ṣètọ́ ọlọ́run la máa yọ ìṣùkọ́ fún máa fún fáwọn aláwọ̀ a máa fẹ́ pẹ̀lú ẹ̀kọ́ gbogbo àná ìwé èṣù náà máa pa láṣẹ kí ló fà á jọmọ́ àlẹ́ ìrọ́bà àǹdíkìrìlá torí pé wọ́n ẹni bẹ́ẹ̀ ó pa ìrántí ọlọ́wọ́n ba ó pa á sí ilé náà máa ṣe sábà rẹ̀ bákan máa fi ya nínú tó máa fa díẹ̀ ní bàjẹ́ báyìí káwa máa gbéyàn jìnnà sọ́lọ́wọ́n bá ọlá òun ní ẹ̀ṣẹ̀ ọlọ́ni kálá báyìí rọ́ọ̀nà àlàkùnrin bíi máa kálù yẹ o tó fà ní wípé rọ́nà àlàkùnlùbí àwọn kèfèrí tẹ́rí rọ́nà àlàkùnlùbí èdìrí ti di ọkàn wọn ni mákàlù ẹ̀sìnkú látàrí ẹ̀kẹ́ tí wọ́n dá àdọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ìdá adnaba al-abd ó ní tẹ́rú bá ti dẹ́ṣẹ̀ kan wọ́n wá fi sauda nukutọta sauda wọ́n kọ́ dúdú kan sínú ọkọ̀ ẹ̀ ọkọ̀ sì ní ó funfun ni tó bá wá tọrọ àforíjì ọlọ́wà ní kí wọ́n pọ̀ kú orí adi mímọ́ padà tí ò bá tọrọ àforíjì adúdú ìyàwó àgbẹ̀ tó bá kú dẹ́jẹ̀ dúdú ìyàwó àgbẹ̀ nígbà tó bá wá yá ọkọ̀ ìyàwó ají pẹ̀ta gbogbo ají dúdú àlọ́ ìsọ̀rọ̀ àyọ̀ sẹ́là ó ní ẹni tọ́nà ọba sọ pé rọ́ọ̀nà àlàkùnrin òbíye rọ́ọ̀nì o tó ń jẹ́bẹ̀ náà ní èjìdí tó ti wà ní ọkọ̀ tó fà iṣẹ́ ọwọ́ ó ní mo dá àwọn ẹrú sí mi lẹ́yìn tí ẹ̀mí wọn mọ́ tó ṣe pé gbogbo nǹkan tó wà lórí ẹ̀mí wọn òun náà ní pé kí wọ́n sin ọlọ́ọba lóhun nìkan ṣoṣo ṣùgbọ́n àwọn environment tó ní kálukú wọn bá ti bá rẹ̀ látara àwọn ẹni tí wọ́n bí òbí tí wọ́n bí àwọn èèyàn tó ń bá gbé àwọn ni wọ́n á ba ẹ̀mí jẹ́ kọ́lọ́ má jẹ́ kí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ bákan náà nínú tí máa ń fa kí ẹ̀mí ẹ̀dá bá jẹ báyìí alẹ́ ẹ̀rọ ọdún àìsàn mẹ́lẹ̀ ìlmi náà fẹ̀ òun náà ní kéèyàn máa jẹ ká máa kọ́ nípa ìmọ̀ tó ṣàǹfààní ẹlòmíì ìmọ̀ tí ò ní jẹ́ láǹfààní la máa wákàtí oríṣiríṣi ẹ̀kọ́ làwọn èèyàn kọ́ yunifásitì lẹ́yìn tó jẹ́ wípé àwọn àfẹ́ẹ̀sì yùkọ̀dìmúnà làákìlà àlànàṣùs irú àwọn ẹni bẹ́ẹ̀ làákàyè ni wọ́n máa fi ro nǹkan wọ́n wá gbé kí lọ́nà wọn bá sọ wọ́n á gbé sí ẹ̀gbẹ́ kan. lọ́bàdù wàrọ̀ àhù wọ́n pa bí lọ́nà wọn bá sì wọ́n fi yẹn sẹ́yìn wọ́n á ní sẹ́ńtúrì àwọn àsìkò tó ti lọ ní. asáfíìrù làwọn ènìyàn ètò àwọn ènìyàn ṣáájú ó ti wá sọ̀rọ̀ lọ́wọ́ bá di nìyẹn

tí yóò bá ti mímọ̀ ń pa ọlọ́wọ́ wa ó máa ń ṣe sábà bí kí ọkàn bàjẹ́ bí ọkàn bá ti ti bàjẹ́ a máa gbé èèyàn jìnnà sí ìdúró déédéé lórí ẹ̀sìn ọlọ́wọ́ wa wàlíkàdé nínú tí máa ń ṣe sábà kí ọkàn bàjẹ́ jọ mọ́ òun náà ní kéèyàn dí òkúrọ́ kó jẹ́ tí máa ń parọ́ ànábì sallallahu alaihi wa sallam ó ní wa ìyá àpò wàlíkàdé ó jọ̀wọ́ yín àti irọ́ pípa final kadiba yahdi ila al-fujur ó ní torí pé irọ́ pípa ìmọ̀ ń sọ ní di ọ̀daràn ni wà iná lè fojú rọ yahdi ila an-nar tí èèyàn bá ti wá di ọ̀daràn á ṣe sábàbí kí èèyàn wọ̀ náà nínú àwọn kan tí máa ṣe sábàbí aṣàkó kí èèyàn bá ṣe ìrèdì ọmọ ní àfi láì ṣàkó ṣé ìyèméjì wà ní ọlọ́ọ̀bà ni fásiru sàmà wà ìwọ̀lá ọba ló ṣe kó ló dá sọ́mọ̀ ló dálẹ̀ ẹwà aṣùgbù wà nínú máa ṣe sábà bí kẹ́mi bàjẹ́ ni kéèyàn máa tẹ̀lé ayé ní ọ̀kọ́lápà mi bà níhìm ọ̀lẹ́kùn àdọ́ ìsọ̀láta ọlọ́run nígbà táwọn àdọ́bí ọlọ́run àtàwọn ọmọlẹ́yìn wọn rere àwọn ẹlòmíì wá wá lẹ́yìn wọn tí wọ́n jí àrólé fún wọn agbọ́rin sọ dáadáa àwọn ilé máa ń pààrọ̀ ju wọn kì wà tábà ìṣàwárí adùn ara ni wọ́n máa ń tẹ̀lé káàkiri fásitì ọ̀fàyà nìkan ọ̀nà ọ̀họ́ ìyá ọlọ́run nígbà àwọn ènìyàn ìmọ̀ àwọn ọ̀nà nínú tí máa ń jẹ́ kí èèyàn sọnù òun làwọn eléyìí jọmọ kí ọlọ́wọ́ bá lè kí ọlá kó má tẹ̀ ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa torí kí ọlọ́wọ́ bá lè kí ọlá kọ́dà kan ọlọ́wọ́ bá dá ọkọ̀ ní tó mọ́ ní o èsù ní máa ń ba ẹ̀mí jẹ́ kọ́mọ ọba ní kí ọlá kó má jẹ́ kí èsù ba ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ wàdáyà fúnzù lè zan ìlàmì náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní torí ayé àti tọrú ìlà bìtẹ̀tò yíyọ̀ sí náà fi àyàfi pẹ̀lú pé kó fo ẹ̀mí ẹ̀mọ́ wàsábàbò lọ́kọ̀ọ́sàrọ̀ bìsábàbì dáadáa sí ha ó sì sì máa ń fa kéèyàn parun láyé òun náà nígbà tẹ́lẹ̀ bá bàjẹ́ ọmọ ọba àdíkì ọlá ó sọ fún wa wípé ẹ̀yí ẹ̀yí kọ̀dẹ̀ afúláhá mọ̀zàkáhà wà kọ̀dẹ̀ ọ̀rà mọ̀dàsáhà ọlọ́run ló ti ṣorí ilé ayé àti tọ̀run ẹnikẹ́ni tó bá fún ẹ̀yẹ́ mọ̀ ó ti ṣorí ibú títa ayé àti tọ̀run ẹni tí ó bá ba ẹ̀yẹ́ ẹ̀jẹ̀ tó gba ìsìláyè láti rí àǹfààní láti wọnú ẹ̀mí ẹ̀ ẹ̀rí láyẹ̀dọ̀kọ́lù náà ìlàbí sábàbí dáná sílẹ̀ ànúfù ẹ̀dẹ́ òní wọná àyàfi kó jẹ́ látara pé ẹ̀mí bá jẹ́ kọ́nà ọba àdékí ọlá kó jẹ́ kí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá mọ́ ànábì wa Ibrahim alayhi salam nígbà tó ń sọ fún ọlọ́wọ́ bá ó ní wà látọ̀ rí ní ìyá ọmọ Yorùbá àdúró ó ní ìwọ ọlọ́wọ́ bá mi má ṣe dójú sí mi ní ọjọ́ tó máa ń gbé gbogbo ẹ̀dá dìde yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó ṣe pé owó ò ní ṣàǹfààní ọmọ ò ní ṣàǹfààní illa man atallaha biqalbin sadid ó tó máa ṣèyàn láǹfààní òun náà ní ọkọ̀ tó mọ́ mọ́tẹ̀ jẹ́ kí ọkọ̀ ẹnì kọ̀ọ̀kan wá mọ́ ìlànà àtàbà àfikọ́lì bíi sẹ́lìm wà ó dé bá tilẹ̀ jáde láti nù tẹ̀lé ọjọ́ tó ṣe pé wọ́n á sún àdìjọ́ náà mú àwọn olùpáyọ̀ náà wọn bá àlékí ọlá kọ́nà ọba kó ṣe wá ní ọmọ àdìjọ́ náà ẹ wá rí wa bó rí zatilẹ̀ jẹ̀ṣìn ọmọ ọba ní àwa gbé iná náà wá táwọn èèyàn máa rí báyìí wá kí ìlànà àwọn ọmọ iná máa kóso tàbùdú náà mi dùn ìlà ọ̀nà àmàsọ fáwọn èèyàn èyí onífẹ̀ẹ́ ló àwọn tó ń ṣe pẹ́ẹ́mí wọn ti bàjẹ́ àwọn tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́wọ́n ọba àlékí ọlá

àǹbíyá ẹ̀rí àwọn ànábì ọlọ́ọba tọ́nà ọba rán ìdí pàtàkì tọ́nà ọba fi rán wọn ní tẹ́kù ní èrè kòló kí wọ́n bá lè fọ èmi wa mọ́ ni ọlọ́ọba ní kíọ́lá ó sọ fún wa pa lọ́bì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní huwa alladhi ba'atha fil ummiyyina rasulan minhum ó ní ọlọ́ọba òun lọ́ba tó gbé dìde láàrin àwọn tí wọ́n mọ́ kan tí wọ́n mọ́ ó gbé òjíṣẹ́ kan dìde yẹtùlù àlẹ́yìn ojúṣe òjíṣẹ́ yìí yẹtùlù àlẹ́yìn òun ni máa kà fún wọn áyàtì kó máa ka ọ̀rọ̀ náà bá fún wọn wàyí zaki him látara ọ̀rọ̀ náà wọn báyìí kó máa wá fi fọ̀ wọn mọ́ wàyí alimu homini kìjáàbọ̀ wà hikima kó sì máa kà fún wọn síra ọ̀nà wọn bá àti ìgbésí ayé tó bí àgbọ́yé yẹn ni hikima yẹn ni sọ́nà ànábì sọ́nà lọ́wọ́ àdìwọ̀ sẹ́lá wáyé káàdó mi kọ́bẹ̀rù láti bọ̀nà ni mòrí àwọn ẹni tẹ́lẹ̀ sì ní inú àlù ni wọ́n wà ẹ̀mí wọn bàjẹ́ tẹ́lẹ̀ ọ̀nà wa gbé ànábì sọ́nà àlù sẹ́lá dìde láti gbé pólì fọ ẹ̀mí wọn mọ́ ànábì fún wa ní ọ̀rọ̀ ẹ̀rọ ó ní iná fi lè jásá lè mọ́tò hàn o ní ẹ̀rí ó ń bẹ́nu ara bá ti ẹ̀rọ kan ìlà fọ́nà àsọ́nà àlìjásá lè kó lò tí bá ti ẹ̀rọ ìbá ti mọ́ gbogbo ẹ̀ka ara tó kù ló máa mọ́ wà ìlà fásádà fásádà àlìjásá lè kó lò tí bá ti ẹ̀rọ ìbá ti bàjẹ́ gbogbo ara tó kù ló ti bàjẹ́ ó ní àlà wọ́n ní àlùkọ́lù ó ní ẹgbẹ́ tí burú jùlọ ni tẹ́ẹ̀mí bá ti bàjẹ́ á gbogbo ara tó kù jẹ́ láwọn afáàfi máa ń sọ pé ádà ìnà kọ́lìbà mọ́lẹ́kù ó ní ṣe rí ọkàn tẹ́ rí yẹn òun ni ọba ara o wọ́n ní jáwá rẹ̀ ṣojú lòdù gbogbo àwọn ẹ̀ka ara tó kù wọ́n jẹ́ òjíṣẹ́ wọ́n ọkọ ni ló fi jẹ́ pé ẹ̀rí sí ọmọ ẹ̀dẹ́ jí lójúmọ́ wọ́n ní àwọn ara tó kù wọ́n a máa lọ bá ọkọ̀ tí a ti ti sáyé kọ́lọ̀ ọba àlejò ọlá kó bá tẹ̀rọ ẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ gbìyànjú àdọ́bí wa Yusuf alẹ́sàlá tí ọlọ́ọ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀ fún wa ẹ̀rí pé nígbà tàdánwò dé àdánwò tó ga jùlọ ni ni ọlọ́wọ́ ọba àlejò ọlá ní kókó ànọ́bì kí ni o tún jẹ́ sábàbí tó fi là ní ọ̀sùn yìí lọ́lá àánú látọ̀dọ̀ ọlọ́run tó mọ the family lọ́sì àtọ̀ ìrọ̀ lẹ́yìn náà ọkàn rẹ̀ tó mọ́ làbọ́bì yusuf fi ní wọ́n lọ bá ní unafsi ní ìfú ẹ̀mí ara mi mọ́ iná nafsala àmọ́rọ̀ tó yìí sùn torí pé nǹkan máa ń pàdé láti aburú ẹ̀rí tí wọ́n fi lọ àlọ́bì yusuf alayhi salam wa muhammad sallallahu alayhi wa sallam ó ní sábà àtún yuzilluhumullahu yawma la zilla illa zilluh ó ní ẹ̀rí àwọn méje kan wà ọjọ́ tí ò ní sí ìbòjì ọlọ́ọ̀bá máa kó wọn sí abẹ́ ìbòjì ẹ̀ nígbà tó wá ń darúkọ wọn ni arákùnrin kan dàátùhù mùràátù dàátù mọ́nsìlú wa jamal ó ní obìnrin tó rẹwà tó sì ní ipò tó ní agbára tó ní owó ó pè pé kó wá bó ń ṣiṣì lọ wàkọ́lá ìní àkọ́fù lọ ẹni wọ́n sọ pé mo pààyàn náà wọn bá àpèjúwe irú ẹni báyìí ní ànábì Yusuf alayhi salam tó pè dàátù mọ́nsìlú ẹni tó ní ipò tó lówó tó ní ọlá ni ìyàwó ọba ó fún ní àǹfààní níbi tó jẹ́ wípé ọba kò tiẹ̀ sí lè rí wọn ó fún Yusuf ní àǹfààní Yusuf tó jẹ́ pé ẹrú ni tí wọ́n tà sọ́dọ̀ wọn tí wọ́n wá gbà kẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ìyàwó ọba yìí sì ní ẹ̀gbọ́n náà ọba fún lẹ́wà ni àwa náà mọ orú èèyàn táwọn ọba máa ń fẹ́ níyàwó arábìnrin ló wá pé Yusuf kí ni Yusuf ṣe òun náà wò ó ń báyọ̀ náà wọn ọba àdìkí kí ló fàájọ náà látara bẹ́ẹ̀ ni ẹ̀ rí ni لنبي صلى الله عليه وسلم من الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك o tó jẹ́ ẹ̀ṣán tó jẹ́ dáadáa o ní pé kó máa ti ọlọ́run bá gẹ́gẹ́ bí kó rí ọlọ́run ọba tó bá ti rí ọlọ́run kó máa ní fílìn pé ọlọ́run ọba rí ẹ̀ ìyẹn ni tí ó lè la ẹnì kọ̀ọ̀kan wa kọ́mọ ọba àdìkí ọlá kó má ṣe ìlà ẹnì kọ̀ọ̀kan wa wà ní tẹ̀síyà sí nọ́fíkà alẹ́ kábìlì áàpì tí a bá fẹ́ kẹ́mi wá mọ́ ó di ẹnì wa àwọn nǹkan tó ń bọ̀ yìí nínú ẹ̀ zikiru haadini ladda alimọ́wù òun náà pé ti máa ń fọ ilé adùn gbogbo tó ti ń dùn tẹ́lẹ̀ ti máa ń bàjẹ́ ká máa rántí gbogbo òun náà ní kú ìmọ̀ ti ikú ó máa ń jẹ́ kí ẹ̀mí gbogbo téèyàn mú kókó á jẹ́ kéèyàn mú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ohun téèyàn rò pó yí èèyàn padà rí pé kò di èyí rárá kí ló máa ń fàájọ mọ̀ nígbà tí èèyàn bá rántí pé gbogbo ta gbé dání náà á padà jùlẹ̀ ju ọkàn náà tí ò ní padà ṣe wá láǹfààní mọ́ téèyàn bá máa rántí ikú ní ọ̀pọ̀lọpọ̀ inna fil mawti la dhikra ànábì sallallahu alaihi wasallam ó ní ikú tó ní ìrántí fẹ̀ǹdì máa máa ronú bákan náà nínú tí a túbọ́dọ̀ gbìyànjú

ó ní ṣe rí ẹ̀yin ìyàwó ànábì sọ́rọ̀ máa ní ọ̀sẹ́là ẹ̀ dàbí èèyàn kọ́kọ́ lọ àwọn obìnrin tó kù tó bá ti pẹ̀ bá payọ̀ lọ ṣùgbọ́n tẹ̀ bá ti payọ̀ lọ ẹ̀yin àtàwọn tó kù ẹ̀yin àtọ̀ síra ni. fálàtà kùbá ànábì lẹ́kọ̀ọ́ tẹ bá ń sọ̀rọ̀ láàrin àwọn ọkùnrin ẹ má máa dí ohùn débi pẹ́ẹ́fẹ́ máa kọrin fàyàtọ̀ máa lẹ́bi fi kọ̀ wàkúnlẹ̀ kọ́ọ̀lẹ̀ màrúfà tẹ́ bá ti lọ ń di òun gbà tẹ́ ń sọ̀rọ̀ ẹni tó ṣe wípé àrùn bẹnu ọkùn ẹ̀ a máa dà á láàmú wàkúnlẹ̀ kọ́ọ̀lẹ̀ màrúfà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dá lẹ́nu ní kẹ́ máa sọ wàkọ́rù náà sí ibu yóò ti kùn náà ẹ̀yin ìyàwó àdọ́bí sọ́nà àdìwọ̀ sẹ́là ẹ wà kí n lọ sọ̀láàtà ọlọ́run ní ẹ máa kírun wà á ti nà zakata ẹ̀yin náà máa yọ zaka wà á fi ẹ̀nà lọ́wọ́ àwọn rọ́sùlà ẹ sì gbìyànjú ẹ máa tẹ̀lé ọlọ́run ẹ sì máa tẹ̀lé òjíṣẹ́ ẹ má wo pèsè bọ́ kan wa ni ẹ tún gbọ́dọ̀ tẹ̀lé innama yuridu Allahu liyudhhiba ankum ar-rijsa ahla al-bayt wa yutahhirakum tathhira èròǹgbà ọlọ́wọ́ bá fún yín ni wípé ọlọ́wọ́ bá àlékí ó fẹ́ mú yín dé kòtò ga ọlọ́ọ̀bá fẹ́ yíṣà yín ó fẹ́ ṣe yín lẹ́yìn rẹ̀ ọlọ́ọ̀bá sì fẹ́ fọ̀ ní mọ́ kí lọ́lọ́ọ̀bá fẹ́ fọ̀ mọ́ lára wọn ọkàn ọkàn lọ́lọ́ọ̀bá fẹ́ fọ̀ mọ́ lára wọn ọlọ́ọ̀ni wa gómìnà ọlọ́ọ̀ni wa máa ṣe ìrántí mọ̀ ní ti náà fi ìbò ṣe fún yín òun náà ní orí tó ṣe pé yín

pé ni wọ́n sọ kí ni tí wọ́n ti ẹ̀ sọ kalẹ̀ fún yẹn kọ́ọ̀lù kọ́ ìrọ̀ àwọn sọ pé dáadáa ni ikọ́ nínú àwọn sọ̀hábà wọ́n ní orí ilé ẹ̀ ó wà lókè lórí àpáta ló kọ́ létí oúnjẹ sábì orí àpáta ló kọ́ létí àwọn èèyàn máa ń wá pé ìmọ́lẹ̀ kan wà lórí àpáta gbogbo ìgbà ni wọ́n sábà ń rí pé mọ́lẹ̀ wà nígbà tó wò pé kí ni tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ alùpùpù náà ní gbogbo ni ohun tó ti sábà bí nìyẹn ìkan nínú àwọn sọ̀hábà ṣùgbẹ́yìn bólúkùfẹ́yìn òun náà wà láyé kọjọ́ kan ó ń ka alùpùpù àìlẹ̀ tẹ̀rí gbogbo bó ti ń ka yẹn ẹṣin tó dè mọ́lẹ̀ ìyẹn tà já pátá lẹ́ẹ̀mẹ́wàá

àwọn màlẹ́kà ti sọ kalẹ̀ láti sọ̀rọ̀ lọ́nà òfin sọ fún àwọn ìyàwó àlọ́gbà kúrò náà máa ń tilẹ̀ àfihàn oyún ti kúrò náà nílẹ̀ àyà ti là wà ṣẹ́kìmà ẹ máa rántí orí tọ́nà ọba ṣe fún yín orí tó ga jù tọ́nà ṣe fún yín pé inú ilé yín wọ́n ka kùrán bẹ̀ inú yàrá yín ni kùrán ti ń sọ kalẹ̀ ìyàwó ìyàwó àlọ́bì sọ̀rọ̀ bá àyè ọ̀sẹ̀ rẹ̀ ló fi jẹ́ pé wọ́n mùsùlùmí kùrán kò ló ṣe rí inú ilé ẹ̀ ohun tó gbọ́dọ̀ máa sọ nínú ilé tiẹ̀ náà ni kò fi ṣe ń gba rọ̀mọ̀dọ́n kò ṣe ń gbàdúrà àbò fẹ́ pé àwọn àfà kan wá sọ kùrán kalẹ̀ fún mi kí ló fà á nípò jẹ́ pa so kọ́ kìfẹ́lẹ̀ ní tàbí ń kà ìwọ tó bá ń ka kùrán déédéé ó nídìí kọ́tẹ̀ wá sọ kalẹ̀ fún ẹ torí wọ́n ní gbólóhùn yẹn lọ́dọ̀ àwọn bàbá wa láyé àtijọ́ tí wọ́n bá ti ka kùrán tó bá ti di báwẹ̀ parí báyìí wọ́n lọ so kùrán rẹ̀ àwọn mọ̀sán ìfún wọn wá lọ a gbọ́dọ̀ tó kúrá nǹkan ó gbọ́dọ̀ bá wa pẹ̀lú wa gbogbo ìgbà ni nígbà tá a bá ti ń ṣe léjọ mọ́ a máa jẹ́ sábà bí kí ẹ̀mí wa kó mọ́ wà kẹ́sìrọ̀ tó sọ́dá nínú tó máa ń jẹ́ kí ẹ̀mí kó mọ́ tí ò ní fi kọjú wá kúrò níbi ẹ̀sìn ọlọ́wọ́ o ní pé ká máa kí òun lọ́pọ̀lọpọ̀ mìnà náwà fi àwọn ìrun iná fílà wà ní farọ́ yìí àti àwọn ìrun ọ̀rọ̀ yọ̀ ọlọ́ọ̀bá sọ fún àlóbi sọ̀rọ̀ máa ìwẹ̀ sẹ́lẹ̀ pé wà á ni mú nǹkan ìrun tó rí yẹn ó máa ń gbọ̀n dànù kúrò lára ẹni ìwà burúkú ìwà ṣìnà ìwà tí wa bákan náà mùsọ̀hábàtú asọ́lẹ̀hìn ká máa wọ ẹgbẹ́ pẹ̀lú ẹni rẹ̀ ọlọ́ni yáyọ́ alẹ́dínà mọ́lù dákúnlọ́ ọlọ́kùn máa sọ̀lẹ̀hìn ọlọ́ni ẹ̀yọ́ nígbàgbọ́ olùgbé náà bẹ́ẹ̀ ti bá pẹ̀lú àwọn kí ti máa lọ kú ẹ̀sẹ̀ kí má lọ kú sórí aburú torí pàtó bí sọ́nà àdìwọ̀ sẹ́là olóńbẹ́nu ní mọ̀nyá àmọ́lù bí àmọ́lẹ̀ àhìlì jẹ́nà ẹ̀tọ́ ti pé tí àlùjọ náà ló ń ṣe hátà yà fún un bẹ̀yìn náà wà bẹ́yìn náà ìlà zìrà tó jẹ́ pé ń dákú láàrin òun àtàlùjọ náà kò ju ìgbín pálọ báyìí fàyà àmọ́lù bí àmọ́lẹ̀ àhìlì náà àwa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọmọ náà fàyà ìdọ̀kọ́lù hà á sì wọ́n náà ẹlòmí inú yìí sì ni làyà àmọ́lù bí àmọ́lẹ̀ àhìlì náà ìṣẹ́ ọmọ náà lòun ṣe nígbà tó bá kù bí ẹ̀bá ìkó wọná fàyà àmàlù bí àmàlì àmìlìjánà a bá bẹ̀rẹ̀ iṣẹ́ rere fàyẹ̀dẹ̀kúlù ha látara bẹ́ẹ̀ àwọ̀ àlùyọ́ náà ọmọ ọba alikiola àwọn nǹkan tá ọba kí ẹ̀mí wá mọ́ ni kọ́lọ̀ ọba kó fi wá ṣe kòmí ọ̀dáadáa akólùkọ́ lè hádà astaghfirullah wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the prophet. The sermon today is the continuation of what we have started in the previous week Last week we started a topic that what are the impediments that is the things that will prevent us from the right path, from the path of Islam. Islam is a, is a religion of Allah that we should adhere to in our life. And we should not die except on the path of Allah. وَلَا تَمُوتُونَ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ And die not except in the state of Islam. We should not die except as a Muslim. We have mentioned some of the things that should make us to be steadfast on the path of Islam in some weeks ago and last week we started another topic that what are those things that will also prevent you from being a good Muslim from being steadfast last week we mentioned the number one thing and we said we have about twenty things that we are going to mention that will prevent you from being a Muslim prevent you from being a good Muslim We started with Shaitan last week. We say Shaitan is our open enemy. And the first challenge, the first turning point in our life as a Muslim, Shaitan will always come to prevent you from accepting Islam. When you accept Islam, he will make every effort to make you a disbeliever. That is the aim of Shaitan for you to be with him in hellfire, either permanently or temporarily. Because the people of empire will be divided into two. Why the people of paradise are only one set of people. Whoever enter the paradise is going to abide there forever. He will never come out of it. But whoever is admitted into empire, there are some of them that will abide there forever. And these are the non-believers that involve the mushrikun, the people that never believe in Allah and some that claim to believe in Allah, like the Christians and the Jews and other people that attach themselves to Islam or to any other religion because they never believe. The Prophet sallallahu alaihi wasallam said, there is no one among the people that come after I have been raised as a prophet that claim to be Jew or Christian and do not believe in what I was sent with. Some people will not, enter fire, uh, eh, will not enter Jannah they are going to abide in empire forever. So for you to be a Muslim is a favor from Allah. You should always try to remain on the path of Islam and never allow shaitan to influence you. So that is the first predicament on the path of Islam. Shaitan will always make effort to mislead you. And we mentioned in the concluding part of the sermon that on the day of judgment, Shaitan is going to deny his follower by telling them that I commanded you to do evil in this world, but I never forced you to do so. You follow me by your own wish. So do not blame me. Follow me and put that blame yourself. Likewise, he will also tell the people that follow him in this world, in their of Allah, I fear Allah. When Allah has caught them, Shaitan will denounce to be a party, a part to them. So the second thing that a Muslim should always look forward to, an-nafsu al-ammaratu bis-su'. There are three types of soul. When you say soul, when you say mind, when you say the call the heart in Islam, sometimes they can mean the same thing. So when we say our soul, that is that spiritual part of the heart When you say the heart, sometimes it can re refer to the what? The physical heart that you can see. But when we are, what we are talking about here is that spiritual heart, the one that you cannot see, the one that controls our thoughts. Whatever you think is controlled by that heart, that spiritual aspect of our life. We say they are divided into three. There is the soul that is called an-nafsul mutma'inna, and that is the soul of the Abiyah the soul of the messengers and the prophets of Almighty Allah. It can never be overcome by shaitan. Shaitan does not have influence upon them. And the second part of the soul is the soul of the believers. Sometimes the soul will allow them to do evil, while sometimes the soul will overcome the evil part of them. So they will do what is good. The third part of the soul is that soul that in most cases we control or we take possession of that person the soul will supersede that person it will be the controller of affairs that is why Allah says have you not seen the people that take their soul as their lord when you take take your soul as your lord it means that your lord will be the one that will control you you take the soul as your creator you take the soul as your provider you take the soul as the one you worship you follow the commandment of the soul abọ́nàhùnmọ́hùn àná ilé thereby when people follow their soul Allah will allow them to go astray you don't see Allah has made you to go astray it is yourself it is by your deed wàmọ̀gọ̀làmùnáhùn wàlákin kánúhùn mùtọ́lìlẹ̀ we were never unjust to them it was because they were unjust so when you put Allah in a good position Allah will assume that position Then when you have evil talk of and thought about Allah, Allah will also assume that. So, kama tazunnu billah, it is the way you deal with Almighty Allah. So, the soul is very important in our life. That the Prophet sallallahu alaihi said there is an aspect of the body that when that aspect of the body is allowed to get spoiled, the other aspect of the body is also spoiled, and that is the heart. That is the soul. And some of the scholar will say that the soul is the king of the body. While the other part of the body are slaves to that soul. So when your soul is good, if you command your body, your eye to do what is good. If you command your leg to walk to a place that is good. That is why as a believer, we should always take good care of that soul. Allah says in the Quran, قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا Successful indeed are those who take good care of their soul. the وَقَدْ خَابَ they دَسَّاهَا And the people that does not take good care of their soul and allow the soul to go astray will be what? In loss. In this world and in the hereafter. So for your soul to be righteous, for your soul to always obey the commandments of Allah, we have mentioned some things that will assist you in the past. The first thing is to always remember Allah. وَذِكْرُ akbar. The remember, the utmost end in life is the remembrance of Almighty Allah. So when you remember your Allah, you remember your God, and that will protect your soul from the influence of shaitan. Part of what we have mentioned is always to remember them, that there will be a day you wake up, you will not sleep. Or a day that you sleep and you don't wake up. We should always have that in our mind always have it in your mind it was mentioned of someone living here in Agodo maybe two days ago he went to his place, place of work in the process of working he died of electrical shock so this person never expected that we have people that are dying of accidents every day so we should always remember that we are going to die when you remember that it will take you it will give you caution so part of what is That is part of what we assist us and make our soul to be righteous. Part of what we have mentioned is always to make dua. It is very common for the prophet to say, Allahu Allahumma atina fi taqwa. Oh Allah, purify my soul. Let my soul to be pious, to be pious. Wazakiha, make it purified. Anta khayru man zakaha, you are the best purifier of soul. Anta waliyuha, you are the protector of the soul wa maulaha you are the protector of the soul so this prayer is very important allahumma atina fi taqwaha wa zakiha anta khayru man zakaha anta waliyuha wa maulaha we pray to almighty allah to give us the soul of the of the ambiya to make our soul righteous and to always be with us to make us steadfast on the path of islam وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين قوموا لصلاتكم يرحمكم الله